أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته akẹ́yàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbálá ayé um, akudede àsìkò yìí ní ìrọ̀lẹ́ àná ustaz wa abdulhakeem wọ́n bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oríṣiríṣi lórí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ contradiction lórí nípa ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì adẹ̀bọ̀rọ̀ títí sí débi pé ah débi ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa Sunday Igboho tẹ pé mo lọ sọ́dọ̀ wọn ní àjọpàdé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi elétù lájà ẹ̀gbọ́n mi Kasim elétù kọ́lọ̀njọ́ pẹ́ fún wa gbàtà wà pẹ̀lú wọn ní alẹ́ ẹjọ́ yẹn èmi àwọn àti ọ̀rẹ́ mi lúpọ̀ náà ṣàjẹbí mẹ́rin ṣára wà ní pálọ̀ àwọn aṣáàjọ ń sọ̀rọ̀ lọ́hùn ṣáà ń ṣàwàdà mi bẹ̀ wọ́n wá sọ mi ẹ̀gbọ́n Sunday wá sọ mi pé ǹjẹ́ tó bá ti tó tiẹ̀ wà ní báyìí bọ̀ ṣe kírun mo wá ní ó wà ń bẹ̀ o mo wá pe àfa abdulhakeem abẹ́rẹ́ abẹ́gbàgbẹ́jọ́ yẹn mo wá pe yín pé àfa hakeem o ń tọ́ ọlọ́yẹ̀ wá bá wa ṣàlàyé kí ni torí pé mi ò mọ bíbélì mo ń pè yín pé yín jọ yẹn ẹ gbé fóònù inú mi wá dùn pé alhamdulilayi lórí program tí a bẹ̀rẹ̀ yìí pé ẹ máa bá wa ṣàlàyé lórí ẹ̀ òun la parí tì lánàá táàrà yẹn yanjú torí wọ́n ń kírun lọ́wọ́ ọlọ́dẹ ṣe lé nìí a ní a máa continue program wa lé ní mo wá fẹ́ kẹ́ bá wa gbé láti bẹ̀yẹn torí pé bẹ̀yẹn la la parí ẹ̀sìn kọ́nà bàbá ṣe ṣe rọrùn inshallah. bisimilahi wa salatu wa salam ala sayyidina muhammad wa ala alihi wa sahbati wa man wala ẹ̀yin tí àwọn ò wá ẹ jẹ́ kí a kọ́kọ́ mọ̀ pé n tá n ṣe à ń pera wa ṣàkíyèsí ni mo dẹ̀ mọ̀ pé àwọn onílàákàyè tí wọ́n bá ń fi làákàyè tẹ̀lé wa wọ́n rí i pé kì í ṣe pé n tá n sọ à ń sọ láti tako àwọn èèyàn kan bí kò ṣe wípé láti tọ́ra wa sọ́nà gẹ́gẹ́ mo sọ lánàá mo ní bíbélì sọ̀rọ̀ kan fún wa in the book of Isaiah chapter one verse eighteen bíbélì ní ẹ wá kí a jọ sọ àsọyé pọ̀ and in the book of my uh, first Thessalonians chapter five verse twenty-one bíbélì ní ẹ wá ohun gbogbo dájú kẹ̀lẹ́ dìmẹ́ ìtì ṣe òtítọ́ and in John chapter eight verse thirty-two Jésù ní ẹ̀yin ò mọ òtítọ́ òtọ́ ìsọ̀rọ̀ mi di òmìnira sọ́tọ́ ìdí ni pé ẹ kọ́kọ́ wá àjọsọ àsọyé pọ̀ pé ọ̀tọ̀ ni tó ń bẹ lọ́dọ̀ ti ọ̀tọ̀ ni tó ń bẹ lọ́dọ̀ tèmi ẹ̀yẹ́ ìjọ tábà tí wàá ń sọ from there onílàákàyè ni wa á mọ̀ mọ̀ bá eléyìí ẹ̀wọ̀rú bàtà sọ lánàá pé bíyẹn sọ pé èéfín ti jáde láti wo ọmọ ọlọ́run wa. ọ̀rọ̀ yìí ń dẹ́rù bàbá àbá ah, bẹ́ẹ̀ sọ yẹn ó yìí dẹ́rù èéfín jáde nímú ọlọ́run. láì mu sìgá ibà àwọn tó mu sìgá kan dẹ́gbọ́n sí pé àṣẹ wa máa sọ pé èéfín jáde láti wo ọmọ ọlọ́run àṣà àti irin kankan ọlọ́run tí wọ́n bíbélì tí wọ́n ní iná ti jáde láti ẹ̀fẹ́ onílàkà yìí yóò mọ̀ pé àná nínú ilé òkùnjọ́ ọlọ́run tiwa àwọn tá à ń sọ nìyẹn pé ah, àwọn ill befitting attribute of God kò gbọdọ̀ jẹ́ so níjọ́ Ah, tí wọ́n pè mí tí mi ò gbé kọ́ọ̀lì ìjọ náà la darí wá sí mòwe níbi tọ́lọ́ ti kádàrá káwọn èèyàn bíi forty four. torí pé láàárọ̀ ọjọ́ kejì lẹ pè mí pé àkọ́bá ìmúlẹ̀ àkọ́bá báyìí ló ṣẹlẹ̀ wá ní ó lẹ́dùn yín gan-an. ìbá ó dùn mí lálẹ́ ìjọ náà pé ìbàjẹ́ láì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ètò yẹ kó wá já àǹfààní fáwọn nìkan jọ náà yóò já àǹfààní gbogbo ayé sí. mi wá ní kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí irun yẹn náà máa kọ́kọ́ mú láti bí ọ̀rọ̀ ìjẹ́ ẹrú torí pé wọ́n sọ pé ẹrú ọlọ́run làwọn táwọn èèyàn kọ́dẹ̀ ń bú mi jọ yẹn mú wá ní à ókè ẹ má wọrí o ọmọ ọlọ́run làwọn àwọn sọ pé ọmọ ọlọ́run làwọn àwa sọ pé ẹrú ọlọ́run làwa bóyá kí ló fà tó tẹ̀ fi rí bẹ́ẹ̀ kí ni bíbélì tiẹ̀ sọ lórí ipa ọ̀rọ̀ ẹrú Ah. àbí kò tẹ ẹsẹ ẹrú gbọmọ àwọn tiẹ ó tiẹ ó tiẹ fọ ní ìsìnkú ọ̀nà méjì ni mo ti gbọ́rọ̀ yẹn yàtọ̀ sí ìtẹ́ ẹjọ́ sọ <laughs> mo tún wá gbọ́ nígbà tí wọ́n dúró pẹ̀lú àwọn aláàjì wọ̀nyí eh, àti alifulani wọ́n wá ní ìwé tí àwọn kà kò sọ pé ẹrú làwọn pé ẹ̀yin mùsùlùmí lẹ́mọ̀ ń pera yín lẹ́rú but ìwé táwọn kà kò sọ pé ẹrú ọlọ́run làwọn àkọ́kọ́ ni pé kí ni wọ́n ń pè ní ẹrú wọ́n dẹ̀ pè lọ́mọ. kí ni wọ́n ń pè lọ́mọ ṣẹ́rí àwọn kankan wà tá máa ń dàrú papọ̀ but yóò clear sí wa nísìn ẹ jẹ́ kọ́kọ́ lọ scripturally ní Romans chapter six verse sixteen bíbélì ní ẹ̀yin kò mọ̀ pé ẹrú ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún láti máa gbọ́ tirẹ̀. ẹ ń tẹ submit ara yín fún. ẹ o láti máa gbọ́ ti ẹrú ẹni tẹ́ ẹ bá submit ara yín fún ẹ lẹ́ẹ̀ ṣe Romans chapter six verse sixteen ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún gẹ́gẹ́ bí ẹrú láti máa gbọ́ tirẹ̀ ẹrú ẹni tẹ́ ẹ bá ń gbọ́ tirẹ̀ lẹ́yìn ṣe àkọ́kọ́ ni pé ẹni tá a bá gbọ́ tirẹ̀ ẹrú ẹ̀ là ń ṣe the question is ṣẹ́rú ọlọ́run ni wà bẹ̀rù èṣù àbí kí wọ́n sọ pé àbí kí wọ́n sọ pé ṣe ẹrú ṣe ẹ ṣe tọ́lọ́run là ń gbọ́ ni àbí jésù. tọ́lọ́run là ń gbọ́. tó bá yẹ pé tọ́lọ́run là ń gbọ́ bíbélì wa ni ẹni tá a bá wá jọ̀wọ́ ara wa lọ́wọ́ fún láti máa gbọ́ tiẹ̀ ẹrú ẹni tá a bá jọ̀wọ́ ara wa lọ́wọ́ fún láti máa gbọ́ tiẹ̀ ẹrú ẹni yẹn là ń ṣe. ntí bíbélì sọ ni. bẹ́ẹ̀ni ṣé ẹrú ọlọ́run wa ni wa ni àbẹ̀rú èṣù. Ah, ẹrú ọlọ́run ni wa bíbélì a bá jura wa lẹ́fun ẹrú ẹ̀ là ń a bá jura wa lẹ́fun náà. ọlọ́run la òun ò gbà ọmọ rẹ òun. ní verse twenty two ẹ̀ in the book of Romans chapter six verse twenty two bíbélì ni ṣùgbọ́n ní ìsinsìnyí wàláì inú bíbélì ló wà ní ìsinsìnyí tí a ti sọ yín di òmìnira kúrò nú ẹ̀ṣẹ̀. kúrò nú ẹ̀ṣẹ̀ tẹ́ ń dá. yes ṣùgbọ́n the first question is àbí àwọn ẹlẹ́yìn tí sì pé ṣé ẹ ti di òmìnira kúrò nú ẹ̀ṣẹ̀ yín according to the bible. wọn làwọn ti dòmìnira wọn làwọn ti dòmìnira so tọ́ba mọ̀ pé lóòótọ́ ni wọ́n ti di òmìnira kúrò ní ẹ̀ṣẹ̀ wọn bíbélì wa ni tí ẹ̀yin sì di ẹrú ọlọ́run wàláì and you become the slaves of God ẹ di ẹrú ọlọ́run. ẹni tó bá ti kú òní bí ẹ̀ṣẹ̀ tó ń eh, ṣẹ̀ ó ti eh, dẹrú ọlọ́run. ok ó ti yé mi sìn ẹni tó bá tí ò báyìí ti kú òbí ẹ̀ṣẹ̀ ó lè pèrè ní lóhùn. Eh, ó lè bẹ́ẹ̀ ni. ìgbẹ́ tó bá wà ń bi ẹni tó bá wà ń bi tó ti kú òbí ẹ̀ṣẹ̀ lẹ́yìn tó ti juwọ́lẹ̀ ní òdẹ́ṣẹ̀ mọ́ o ó ti dẹrú ọlọ́run. ẹ wá wo bí táwọn èèyàn ti máa ń ṣe mistake o mistake kan wà táwọn èèyàn máa ń ṣe ẹ rí tabawo a rí civil servant àbí tabanika tu linguistically ẹrú ìjọba náà ń pè bẹ́ẹ̀ civil servant ẹrú ìjọba now but n tí wọ́n ń sọ ni pé ó tẹ́ àwọn ọlọ́run láti jẹ́ ẹrú ìjọba ju pé kán jẹ́ ẹrú ọlọ́run lọ torí wípé à ń sin ìjọba ìjọba ń sanwó fún wa at a very given time ṣùgbọ́n ọlọ́run ọba à ń sìn tó bá díjọ́ gbèǹdé àlìkí àmọ́ yóò wá fi wá sálì jẹ́ náà àwọn ò wá gbà pé ká jẹ́ ẹrú ọlọ́run ṣùgbọ́n àwa gbà ká jẹ́ ẹrú ìjọba ṣé ẹrábòsí àbòsí ńláńlá náà di ayé sọ̀dà so gbogbo wa pátápátá ẹrú ọlọ́run ni wa àníbá in the book of Acts of Apostles chapter three verse thirteen bíbélì ní ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run àwọn bàbá wa ti ẹrú rẹ̀ jésù lógo nínú bíbélì ìgbọ́dọ̀ abá ẹni sùúrù ẹni sùúrù ẹ sọ pé nínú bíbélì ẹ tútù bẹ̀rẹ̀ kà again ó fẹ́ rú mi lójú ìsìn o wọ́n pe jésù lẹ́rú ọlọ́run nínú báyìí wo ìwé nìyí náà nínú king james version ló wà ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ó tún wà ní revised standard version act of Apostle chapter three verse thirteen bíbélì ní the god of isaac the god of abraham and of isaac and of jacob the god of our fathers has glorified his servant jesus. ó wà ní báyìí pé ẹrú náà pé jésù bẹ́ẹ̀ni wọ́n pe jésù lẹ́rú ó ti. wáyé ah, káwa táwọn èèyàn kan máa ń takú pé àwọn ọlọ́ọ̀lá wọn o torí máa ń gbọ́ pé lots of christians tó pàdé lójú ọ̀rọ̀ máa ní pé ọmọ ọlọ́run la wọ́n ti máa ń lórí wọn ní ọmọ bàbá làwa ń ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣé bí bàbá wà lónìí ilẹ̀ o ká máa rìn ká máa yan falala bẹ́ẹ̀ sì ni kò síbi kankan nínú Bíbélì tí Jésù ti pè wọ́n lọ́mọ Ọlọ́run ibì kan tí Jésù in fact ẹ jẹ́ kí. Ah, ah, ẹni sùúrù kẹtó gòfà mo gbọ́ pé ibì kan wà ní báyìí wọ́n máa ní ìbùkún ni fún olùlàjà torí ọmọ ọlọ́run là máa preach. bẹ́ẹ̀ ni in the book of Matthew chapter five. èmi máa ń gbọ́ pé máa ń gbọ́ yẹn. bíbélì ni that means pé gbogbo ẹni tó bá ti ń làjà ọmọ ọlọ́run yẹn kódà bí wèrè bá ti làjà ó ti di ọmọ ọlọ́run yẹn. àwọn ọ̀rọ̀ káwọn àánú bíbélì tó jẹ́ pé to the comparators torí wípé bíbélì ti kọ́kọ́ wọ̀nù aṣáájú ó ní kálámù ìké àwọn wòlíì ó ti sọ̀rọ̀ ọlọ́run di asán ìdí nìyẹn tọ́lọ́run fi fún wa ní warning nínú alukur'an Quran chapter four verse eighty two ọlọ́run afala yatadabbaruna alukur'an walau kana min indi ghairi Allahi lawajadu fihi ikhtilafan kathira ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ní gbogbo àgbáńlá ayé afala ayatollah barunal quran ẹ kàn jókòó njọ kẹ wò pé irú ìwé wo ni quran ni wàlá òkè ànàmì ní ẹnìgẹrì la tó bá lọ jẹ pé irú àwọn tó kọ matthew mark luke àti john ló kọ quran ni làwọn ajadu fi ìtìlá fan kẹsì rà ìkùnà fún ni afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghairi Allahi lawajadu fihi ikhtilafan kathira ọlọ́run ní ṣé ẹ ronú nípa al-Qur'an yìí ni walau kana min indi ghairi Allahi tó bá lọ jẹ́ pé kì í ṣe ọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sí ọ tó bá pé ọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sí ọlọ́run ti wá ni tó jọ wá lọ́dọ̀ bí àwọn bíi Matthew tó bá pé àwọn tó kọ Matthew Mark Luke àti John ló kọ Qur'an lawajadu fihi ikhtilafan kathira you could have found in it a lot of variations a ah. lot of contradictions a lot of historical fallacies a lot of exaggerations ah, ah. variations contradictions ọlọ́run ẹ̀ bá ti máa banú alukur'an. discrepancies bẹ́ẹ̀ discrepancies kò ah. torí pé tẹ̀sílù mi rọ́bìlà alẹ́mìn ọ̀dọ̀ ọlọ́run ọba ọba àlékè ọlá ọba gbogbo ayé òní kur'an ti wá ọlọ́run dẹ̀ tún jẹ́ kó yé wa wípé láàárọ̀ ibà fi hudan lil mutaki ọlọ́run ní kur'an tẹ̀ rí yìí kò sí èméjì mẹ́ hudan lil mutaki fún àwọn tí ó bá fẹ́ mọ̀nà oní Kùránì wà kò sí fún àwọn tó fẹ́ ṣìnà ẹ ọ̀nà mọ̀ ni ló jẹ́ fún gbogbo àwọn tó bá wà lójú ọ̀nà lọ. now nínú bíbélì wọ́n ń sọ̀rọ̀ nípa àlùwàlá lásìkò Mósè kó tó di pé àwa wọ bí òun ni wọ́n ṣe jọ́sìn mo establish lánàá wípé ààrí bí Jésù ṣe jọ́sìn àbí Christian tó bá sọ pé báyìí ni Jésù ṣe jọ́sìn kó put wa true kò síbi kankan nínú Bíbélì tí àti rí traces pé báyìí ni Jésù ṣe sin Ọlọ́run náà lẹ́yìn wípé èyí tá a máa padà wàá kà fún wa pé ó kàn sin Ọlọ́run bákan ni àmọ́ kò sọ fún wa pé ẹ máa sin Ọlọ́run yàtọ̀ sí ìkan tó sọ fẹ́ṣù á dẹ̀ padà débẹ̀ now ní. Ah, èyí tó sọ fẹ́ ṣùgbọ́n o. ẹ o sọ fẹ́ o o o o nígbà tí èṣù fẹ́ kó bá jésù. Hmm, tọ́yọ̀ òun ni máa ń gbọ́ bó tó máa ní èṣù gbé jésù lọ sí orí òkè gíga eh, gíga ẹ̀wẹ̀ eh, eh, àbí ẹ̀kọ́. báwo ṣe máa gbé èṣù gbé jésù. nítorí wà ní bíbélì nìyẹn ni mo kọ́ ni. tàbá débẹ̀. ṣé mi ni mo kọ́. ní ní ní Exodus chapter thirty verse seventeen to twenty-one bíbélì ní ọlọ́run pa Mósè láṣẹ láti bu omi sínú àwọn kòtò àwọn eh, agbada idẹ kan kó ṣe ẹsẹ̀ rẹ̀ idẹ kó wá máa pọnmi sínú ẹ̀ àti Mósè àti Áárónì wọ́n á máa wẹ ọwọ́ àti ẹsẹ̀ wọn nígbà tí wọ́n bá fẹ́ wọnú àgọ́ àjọ eléyìí bíbélì ni yóò sì di ìlànà fún wọn títí láéláé wọn láì bó ṣe wà ní bíbélì yẹn pé yóò di ìlànà fún wọn títí láéláé now ìgbà tí bíbélì wa sọ eléyìí lásìkò Jésù náà ní John chapter thirteen verse three to thirteen wọ́n ní jésù bu omi sínú àwọn kòtò kan ó wá ń fọ ẹsẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó bá ti fọ ẹsẹ̀ wọn tán ó wá mú gèlè tó fi tó fi di àmùrè ó bá fi ń nù wọn lẹ́sẹ̀ ẹ̀gèlè hmm. ní bíbélì pè hmm, hmm. torí pé àjàyí ló kọ ló kọ ló translate eléyìí láwàní ni ṣùgbọ́n àbòsí ni ó jẹ́ báwo la ṣe wá sọ wípé odidi olúwa ọkùnrin ló gèlè ah. bẹ́ẹ̀ sì ni Eh, ní Deuteronomy chapter five verse twenty two bíbélì ní ọkùnrin ò gbúdọ̀ wọ́n tí ń ṣe tóbìnrin obìnrin ò sì gbúdọ̀ wọ́n tí ń ṣe tókùnrin wọ́n wá ní Jésù mú gèlè. ó mú nǹkan tóbìnrin ń lò òun lòun ń lò. so ṣé a wàá sọ pé ègbé ni kó máa bá Jésù àbí kí ni ká sọ kí tí ẹ ṣe yẹn nìkan <laughs> níbi kan in Matthew chapter five verse thirty nine Jésù ni ẹ má ṣe kọ ibi bẹ́ẹ̀ nìkan bá gba ilé tí ọ̀tún ẹ̀kọ́ tó sì sí bẹ́ẹ̀ bá rìn níwájú àwọn ọmọ ojú náà tán bá ti gbá etí èèyàn lọ gbá kọ́ máwùlẹ̀ bá wọn ágìrì ṣùgbọ́n ìgbà tí wọ́n wá gbá etí Jésù ah, in the book of John chapter eighteen verse 22. two àṣé àyẹ̀lú sòrò wọ́n gbá jésù méjì. àṣé ìyàwó tí ìtòyà ni pé kò ní dáa fún dáadé ẹ̀ tọwọ́ ìyàtọ̀ wà àwọn ọmọ ojú náírà bá ọ èèyàn yóò máa sáré lọ yóò fi mọ bẹ̀bẹ̀ ni. Ah. wọ́n ní ọ̀kan nínú àwọn iṣẹ́ tó dúró ti àlùfáà náà ó sì fún jésù ní ìgbájú. ó gbá lójú. ìbájú yẹn pọ̀ gẹ́gẹ́ pé oríṣiríṣi ìgbájú ló wà. Ah, àwọn ìgbájú kan àti ẹgbẹ́ tó bá gbá yàrá èèyàn kọ́kọ́ lè kú sórí tó wà. gbogbo nǹkan ni mo gbà ní ògbà wàdà kí o fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì ọlọ́run ṣàwàdà. ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣó wà bíbélì kó bá jésù ní etí. in the book of john chapter eighteen verse twenty-two bíbélì ìkan nínú àwọn iṣẹ́ tó dúró ti àlùfáà ó na ọwọ́ rẹ̀ jáde ó sì fún jésù ní ìgbájú. ó gbá lójú. ó gbá lójú ni pé ṣé fẹ́ ah olóṣì ni ẹni ó mọ̀dá ẹni tó wà ní ṣé olórí àlùfáà ló wá ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. níwájú níbo níbo níbi tó ti gbalẹ̀. ó wà lójú níwájú àlùfáà ló wà. ẹ bí ìgbà kéèyàn wà ní kéèyàn wà níwájú ọba kó wá máa ṣàṣe kó a máa sọ̀rọ̀ bíbélì ni ó gba ẹni oníṣẹ́ yẹn gba ojú jésù ó gbégbá tó fún jésù. Ah, jésù wa ni àwọn wá expect pé ó yẹ kó kọ ti òṣìṣẹ́ o accept a Matthew chapter five verse thirty nine Jésù wa ni ọ ah, ah, mo bá jẹ́ rere ni mo ṣe ẹ ẹ jẹ́rìí sí rere mi mo bá sì jẹ́ búburú ni èyí ṣe tí ìwọ fi ń lù mí. Ah, eh, eh, eh. látẹnu Jésù bẹ́ẹ̀ ni o ó wà bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe wà bẹ́ẹ̀ in Matthew chapter five verse thirty nine ẹ má ṣe kọ́ ọ bí bá a bá gba ilé tí ọ̀tún ẹ kọ́ tó sí even níbìkan ní Matthew chapter five náà verse twenty two jésù ní tẹ́ bá sọ fún ọmọ ìyá yín pé ìwọ aṣiwèrè ẹ wọ̀ náà. látẹnu jésù. bẹ́ẹ̀ni tẹ́ bá sọ fún ọmọ ìyá yín pé aṣiwèrè ni ẹ wọ̀ náà. ẹ̀yin ò gbọ́dọ̀ pọ ọmọ ìyá ìwé ní wèrè náà kódà ẹni sùn náà ẹni sùn náà o èèyàn gbọ́ èèyàn kò dá kí wọn tẹ máa pọ ọmọ ìyá ìwé. Eh, ẹ jésù ní ẹnìkan kò gbọ́dọ̀ pọ ọmọ ìyá ìwé. nǹkan tí jésù sọ ọ̀rọ̀ rárá ni ní matthew chapter twenty three verse seventeen jésù ní you blind fools ẹ̀yin òpònú aṣíwèrè ló bá kọjú sáwọn ọmọ rẹ sí ọmọlẹ́yìn kristi kan láwọn abilé rè pé jésù ní ẹni tó bá pe ọmọ ìyá ẹni wẹ̀rẹ̀ ó máa wọná jésù rè tó ń pe àwọn farisi láṣíwèrè kí ni ó ṣẹlẹ̀ bọ̀bọ̀ yẹn ni sí ìtọ́jú jẹ́ pé òun ló fi tọ́jú làálẹ̀. irọ́ irọ́ irọ́ ibi ibẹ̀ yẹn níbo níbi kejì tí wọ́n ní jésù sọ pé ẹni tó bá pọ ọmọ ìyá ẹni wẹ̀rẹ̀ tó fi sọ pé ẹ̀yin òpònú aṣiwèrè yẹn. Eh, Matthew chapter twenty three ní verse seventeen. Jésù sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ Jésù ẹ̀yin òpònú aṣiwèrè you blind fools. Ah. Àwọn bí ọmọ ẹlẹ́yìn pé kí ni ó ṣẹlẹ̀ sí Jésù wọn ni ṣebí jésù ló sọ wípé ẹni tó bá pe ọmọ ìyá rẹ̀ láṣìwèrè yóò wọlé òun ó pọ ọmọ ìyá rẹ̀ láṣìwèrè òun náà wọ náà nìyẹn odidi ànábì Ọlọ́run odidi dàsúpọ̀ àwọn tó kọ báyìí wọ́n parọ́ mọ́ jésù odidi ànábì Ọlọ́run ah, ẹni tó wà lẹ́yìn ẹni sunday ò ní sóríire o <laughs> ẹni ah, onítọ̀hún yẹn ò gbádùn wọ́n parọ́ mọ́ jésù ṣebí ẹ̀yin lẹ kọ́ bẹ̀ pé jésù sọ wípé ẹni tó bá pe ọmọ ìyá rẹ̀ ní aṣiwèrè You will be liable to hellfire yóò wọná jésù ló wá sọ pé irọ́ náà pamọ́ ah. jésù lórí ọ̀rọ̀ yẹn eh, bíbélì làwọn ń kà á sí ọjọ́ òtún bíbélì. irọ́ ni no no no no no àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ pé bẹ́ẹ̀mi ṣe torí pé látàrún láti bẹ̀rẹ̀ prógrámù yẹn mo sùn mo sùn mo sùn tì torí pé mo ń wò pé ah ṣé àwọn àwọn apapọ̀ àwọn kírísítẹ̀nì wọn ń ka bíbélì ni. wọn ò kúkú ń ka ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn ka tábà wá òye rẹ̀ ò kì wọn lọ́lọ́run ṣe gbà wá mùsùlùmí dìde ká máa ṣàlàyé fún wọn in tó wà nù bíbélì wọn enthusiastically oh, oh. in tó wà ń bẹ̀ ká máa fi yé wọn pé àní in tó wà nù bíbélì ẹ mọ̀ pé wọ́n ti rún wa méegun sẹ́yìn mm. ayé take education take wọ́n ti wọ́n ṣá wa gan ayé take education take religion mm. tó bá ti gba religion báyìí ò ní kàwé ó jẹ́ ká lose àwọn personalities ní Islam mm. àlẹ́ lè ta wáyé wọ́n ní kinní kan tó kọ́kọ́ jó ìran ló máa wù pẹ́ ìran ló kù tán máa wù ní yìí o torí kò sí nǹkan kan tó fẹ́ gbá mọ́ wọ́n ti gbá ṣọ́ọ̀tì wọn wọ́n ti gbà. ẹ ti ó dà pẹ́ ti ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ẹ̀yin kan ti ń gbá wíńkì lọ́sẹ̀gbẹ́ kù. mi ò tí ì lọ mi ò lọ orí mi ló wà ní orí ìjọsìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. orúkọ ibi tẹ́jú kọ́ gbé mi lọ yẹn ti ní agbára. ibi wa ni jésù wa bó ṣe ń fọ ẹsẹ̀ wọn ó wá ń fi gèlè ẹ̀ kákú máa lo gèlè lọ. Ah, gèlè ó fi láwà níyàn torí pé ah, Eh, eh, eh, ẹ má fi kún bíbélì o ègbé ni fún ẹni tó. ẹ má fi kún bíbélì o ẹ má fi kún bíbélì o. bíbélì náà sọ pé ègbé fẹ́ tó bá fi kún. ègbé fẹ́ tó bá yọ kúrò gèrè ló wà nbẹ bíbélì náà dàbí tó sọ pé ègbé ni fún ẹni tó bá wu ọkọ obìnrin ègbé ni fún ọkùnrin tó lo ọkọ obìnrin ègbé ni fún ọkùnrin tó lo. ẹ jẹ́ ká máa lo gèlè tá a bá ń bẹ̀ ẹtí ọrìn yẹn ó máa wà láyé àwọn onílàáfíà. anáàtà sẹ́ẹ̀fù jésù ní ọ̀rọ̀ yìí ń sìn. bẹ́ẹ̀ni. ó máa di pé kéègbé máa bẹ́ mi irọ́ o kéègbé kọ̀ọ̀kan máa bẹ́ mi. ọlọ́run ni wàá máa yà dákẹ́rú ìlà olùlù àlùbá. àwọn onílàáfíà ló lè gbọ́ ọdún àgbọ̀ ló lè gbọ́yé. náà kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní ṣẹlẹ̀ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ bá ṣe ní ọmọlẹ́yìn èèyàn ọmọ Simon Peter Simon Peter wá ní ah, ìdá Jésù kí ló ń ṣe àwọn kọ̀mílẹ́sẹ̀ àmì ìjẹ́kọ̀ọ́ kọ̀mílẹ́sẹ̀ Jésù Simon Peter pé so oyin tí mò ń ṣe ń sìn kò tí ì lè yí ẹ o àmọ́ yóò yọ nkẹyìn mm. ìkẹyìn ẹni pé yóò yọ ńgbà tí Muhammad bá. sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ó yarí ó yẹ mi ò kó yẹ mi àní ó ní kọ́ sọ́jà. mi ò ní gbà kó mi nígbà kó fẹsẹ̀ mi. Jésù wa change tone òun gan ni pé ọ̀gá ọ̀rá ẹ̀ mọ́ Jésù wa ni a ah, tó o bá ti jẹ́ fọ ẹlẹ́sẹ̀ o nípinnu mi mọ́. o ah, sọkọlẹ o sọkọlẹ mi mọ́. o sọkọlẹ mi mọ́ àjẹsọ̀ ó dà ṣẹlẹsẹ la ní kò bọtẹlẹ wà wá fọwọ́ sí wà tún wá bomi sórí. Allahu Akbar. ẹ̀rí ní verse thirteen Jésù wa ní ẹ̀yin ń pè mí ní olúwa àti hmm. olùkọ́ni tí èmi tí mo bá jẹ́ olúwa àti olùkọ́ ni yín bá ń wẹ ẹsẹ̀ yín ó tọ́ kẹ́ ẹ máa wẹ ẹsẹ̀ ara yín hmm. àpẹẹrẹ ni mo fi lélẹ̀ fún yín ẹ máa ṣe ẹ máa ṣe bí mo ṣe ṣe fún yín wà láì bó ṣe wà lóbi rẹ́lì. bíbélì ni kò máa jésù ni kò máa ṣe lọ ẹ máa ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún yín. mo sọ pé ẹ máa jó àtẹ́wọ́ ni mo fi amọ̀ bí o bá mo rire ijó jíjó ni mo fi amọ̀ bí o bá mo rire pàtẹ́wọ́ rẹ ò kọ́rọ́ rẹ lè dá ayọ̀ kò sí jésù olúwa jọba. kò sínú ọ̀rọ̀ jésù. kò sínú ọ̀rọ̀ jésù ẹ lè ríbi kan tí jésù ti kọrin ẹ lè ríbi tí jésù ti jó ẹ lè ríbi tí jésù ti lùlù ah, ah. ẹ lè ríbi tí jésù ti pàtẹ́wọ́ láíláí kò sínú bíbélì ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn kristian wọ́n lọ wọ́n wá lọ sínú ìwé psalm one hundred and fifty wọ́n ní ẹ̀yin ọlọ́run pẹ̀lú dùrù hmm. ok káti ẹgbà bẹ́ẹ̀ pé lóòótọ́ ni òbí bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin ọlọ́run pẹ̀lú dùrù ǹjẹ́ jésù ṣé kò rí báàsì yẹn ni. láti ẹgbẹ́ kóun náà máa lo ẹgbẹ́ náà lo practically kó kárí náà kóun náà lo dùrù kó pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ rẹ ò kọ́rọ́ rẹ lè lọ pàtẹ́wọ́ rẹ ò kọ́rọ́ rẹ lè dayọ̀ kakọ́ bí wọ́n ṣe kọ́. báwo náà ṣe wá sí ọ báwo náà ṣe wá sí ọlọ́run ṣàtẹ̀wọ́ ẹjá kọ́ mu lórí Adam in the book of Genesis chapter seventeen verse three bíbélì ni Adam ó sì lọ sí iwájú díẹ̀ ó sì dojú rẹ̀ ó sì sin Ọlọ́run ó di ojúbolẹ̀ ó sọ lọ bá àwọn mùsùlùmí ṣe máa fọlẹ́ pọ̀ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ti kọ́kọ́ fún wa ní fọ́múlà inú alukoran ibrahim chapter twenty two surat al-hajj verse seventy seven ọlọ́run ya ayọ́ lẹ́dínà àmàlù rukẹ́rù wàsídùdù wàhábùdù rọ̀bákù ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá ti fẹ́ sìn mí rukẹ́rù ẹ̀tẹ̀ríba wàsídùdù kẹ́sìkò wàhábùdù rọ̀bákù ìtọ́sílẹ̀ yẹn o o fọ́múlà yẹn nìyẹn. ọlọ́run ti ṣàlàyé yẹn pé bọ́sẹ̀ ń tó ń pè níjọ gbọ́ngàn rẹ̀ ẹ̀rù kù ẹ̀rù kẹdẹ forí kọ ilẹ̀ báwọn mùsùlùmí ni wọ́n pè ní jọ́sìn yẹn ẹ wá padà sórí ọ̀rọ̀ ádámù yẹn báwo ádámù Genesis chapter seventeen verse three bíbélì ní ádámù sì yá ábúráhámù sì ábúráhámù ó sì yára ó sì dojú bọlẹ̀ ó sì sìn ọ̀nà. Ah, ah. ní Exodus chapter thirty four verse eight bíbélì ni Mósè dojúbolẹ̀ òun náà sin ọlọ́run. ó sin ọlọ́run bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bí bá mùsùlùmí ṣe ń dojúbolẹ̀ kí o. ó bá a ṣe ń sin yẹn bẹ́ẹ̀ náà ló ṣe sin then in the book of Numbers chapter twenty verse six àti Mósè àti Áárónì àwọn náà dojúbolẹ̀ wọ́n sin ọlọ́run. okay then ní Joshua chapter five verse fourteen hmm. bíbélì ní Joshua náà dojúbolẹ̀ ibi tó ti ń sin ọlọ́run ògo ọlọ́run sì hàn nínú ayé rẹ̀ then ní Matthew chapter twenty six verse thirty nine bíbélì ní Jésù sì lọ sí iwájú díẹ̀ ó sì dojúbolẹ̀ ó sì ń gbàdúrà. wá ẹ̀jẹ̀ kó wá ẹni sùúrù ẹni sùúrù ẹ máa kọ̀ntínú hmm. ibẹ̀ ẹ máa pẹ́ kóòtù yẹn láàrọ̀ jésù ó dojúbolẹ̀ ó ń gbàdúrà hmm. ṣé àdúrà ló ń gbà ní àbò ìjọsìn àbọ̀ twist ibẹ̀ yẹn kó má bàa di pé ó jọ́sìn. ẹ torí ìjọsìn ló ń ṣe ìgbà tó sì jọsìn tán ló wá ń bẹ ọlọ́run pé ìrẹ́ ọlọ́run ó ti mọ̀ pé tóun ò bá jọ́sìn fún ọlọ́run kò sí bọ́lọ́run ṣe fẹ́ gbàdúrà òun wá kọ́kọ́ jọ́sìn fún ọlọ́run náà kó tó wá bẹ̀rẹ̀ sí í béèrè tó nínú ibẹ̀ wọn ò pé jọ́sìn Oh, but ìjọsìn ló jọsìn. ẹ eh, torí pé wọ́n sọ ó sì ń gbàdúrà torí pé àdúrà yẹn ìjọsìn yẹn pé àdúrà ó wà lè ìbàdà kẹ́hẹ́ oh, kí ẹ bá ń ṣàdúrà ara ìjọsìn náà tó pé ó sì mọ̀ pé ọlọ́run àfi kó òun wà submissive kó wà subservient ẹni tó pé àìwọ́ náà àfi kí n forí kanlẹ̀ fún ọ àfi kí n wólẹ̀ fún ọ. gbogbo ẹ tó bá lẹ̀ ti forí kanlẹ̀ fún ọlọ́run tó ti forí kanlẹ̀ ó ṣe ń kírun yẹn ó ti jọ́sìn fọlọ́run bẹ́ẹ̀ ni ibo ní Revelation chapter seven verse eleven bíbélì ni àwọn màláìkà tí wọ́n yí ìtẹ́ náà ká àwọn náà dojú bolẹ̀ ìyẹn ṣe ó ṣe déédé pẹ̀lú tó wà ní Quran chapter sixteen verse forty nine ọlọ́ni wà líláhi yasjudu máa fi samawa tí wọ́n máa fi ard min dábàtí wàlú màláìkà wọ́n hum láyé stekbirun ọlọ́ni àtàwọn màláìkà àwọn náà wọ́n ṣègbéraga àwọn náà ń jọ́sìn fọlọ́. Allahu Akbar. now ẹ jẹ́ ìsáré mú ti matthew yẹn wá kí n tó di pé màá lọ sí nehemiah níbi tá a ti ṣe congregational prayer mo mọ̀ pé bàbá sunday igbòho tá máa ń gbọ́ eléyìí tá à ń kì í ṣàrẹ ń jí inú bíbélì àtàwọn christian tó kù tá bá ń gbọ́ wọ́n mọ̀ pé this is from the directly from the bible. from the right source. bẹ́ẹ̀ni in the book of matthew chapter four verse eight to ten mm-hmm. kí ni yẹn máa ń yà mí lẹ́nu ìgbà tí mo dé republic of benin ní kotonu lọ́hùn eh. àwa ìbí ìlà ṣí àwa ṣí french bible wọ́n wá ní eh, bídẹ́lì èṣù gbé jésù lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀ nínú French Bible wọ́n ní èṣù transporté jésù àwọn ọmọ ẹ̀kọ́ kọ́ fúnjẹ́ ìwé àà ah. transporté wọn o báwo lè máa ṣe transporté jésù àwọn ọmọ Nàìjíríà wọ́n ní ah, ẹ̀gbọ́n ẹ̀wà o ẹ̀yin mùsùlùmí ẹja fi kíní sí làákàyò bóò ni èṣù ṣe láyè pé ẹnìkan ní ṣe ló ṣùrú gúdú ah, ṣàpé táyà bá dédé gírípù èèyàn báyìí kó tó di pé ó but ẹnìkan ní ọ̀fẹ́ ni wọ́n jọ lò bó ṣe dì mọ́ bá wọ́n jọ dé àlàó mọ̀ yín lá àwọn ọmọ bó ṣe ṣẹlẹ̀ nítorí tó ṣàhàn sí wa ni pé èṣù gbé jésù. ibù kò bá ṣùrùkú ní o kò bá fàkó kò bá gbé lọ́fẹ́ o èṣù gbé jésù lórí òkè. ìbéèrè tí bóò ni èṣù ṣe lágbára lórí ànábì ọlọ́run. lórí ànábì ọlọ́run àwọn èṣù gbọdọ̀ lágbára lórí ànábì ọlọ́run. ọ̀rọ̀ tó yẹ ká fi làákà ìwò ni àwọn àbá àwọn ni wà fi ìnàbọ̀rọ̀ ah, kún fàṣẹ ìbìlà iná òsèmí ra yìí ọlọ́run ní tíṣẹ̀rí bá bá yín látọ̀dẹ̀ èṣù yín tẹ́sán ni pé a'udhu billahi minash shaitani ó ti parí kò ní ìdí kankan. èṣù wa wá gbé jésù àìrọ èṣù wa èṣù tó wá sọ fún jésù pé nígbà tó wá ó wá fi gbogbo àwọn ọba ayé àti tó wà nú ẹ̀ pé sórí bì àwa la ní sórí bì àwa la ní ṣùgbọ́n ó gbé lọ sí ibo ló gbé lọ. ó gbé lọ sórí òkè gíga òkè tó ga gan tó jẹ́ pé ó ti máa máa rí gbogbo nǹkan. gbogbo ilé ayé ẹni sòrò ẹni sòrò ẹni sòrò ẹni sòrò àbá àbùlàkínì ó gbé lọ sórí òkè gíga ó wá ń gbogbo ayé gbogbo ayé bo ṣé àkọ́kọ́ náà àwọn nǹkan tí ò ní kọ́kọ́ possible nìyẹn ah, ah. kéèyàn wà lórí òkè kankan wà máa wo gbogbo ayé gbogbo ayé ẹni sọ̀rọ̀ ìfẹ́ ni mà níbẹ̀ báwo ló sọ ó nàìjíríà ni. ara àwọn nǹkan tábí sọ pé ó lè the bible is very unscientific. <laughs> orí òkè wo lè yín ó wà téèyàn mọ gbogbo ayé tó bá ilé tó ga jù gbogbo ayé gan kí ọ̀lọ́dọ̀. wọ́n dà torí pé even àwọn òkè tó ga jù orí òkè ló gbé lọ òkè wo. but despite náà ìbá gbé lọ sórí òkè Mount Everest kò lè rí gbogbo ayé. ìwọ kó gbé lọ sórí Mount Kilimanjaro kò lè ráyè. kò lè kò lè rí ṣùgbọ́n for the sake of argument ẹ̀jẹ̀ àgbà pé òkè ó gbé gbogbo lókè gíga ọlọ́run ah. fi gbogbo ọlọ́run mọ̀ ṣì wá lọ́nà ṣé n táwọn kan gbàgbọ́ ni tó bá di jọ́gbé dàlí kí á mọ̀ tọ́lọ̀ bá tiẹ̀ ní kẹ́ ṣí nǹkan tẹ́ gbàgbọ́ kẹ́ wá máa kà á mẹ́ kẹ́ wá máa ka ilé ìyá ó jẹ lómi de gbogbo wọn náà làwọn mọ̀lẹ́kọ̀ ti dáyà ìdálóyà ó wá ń fi gbogbo ọba ayé hàn pé sórí gbogbo àwọn nǹkan yìí I am ready to give to you ṣùgbọ́n tí mo bẹ́ẹ̀ ni pé kó o wólẹ̀ mm, mm. kó o forí kanlẹ̀ kó o sì sìn mí. èṣù sọ bẹ́ẹ̀ fún jésù. ẹ o tí o bá lè forí rẹ kanlẹ̀ kí o sì sìn mí etí jésù sanjọ́ rẹ̀ ni pé padà kúrò lẹ́yìn mi sátani. ìyẹn ló ń jẹ́ àwọn oṣù mi láàyè mi nà ṣàìtọ́ ni rọ̀jì. ẹnì kò ṣe déédéé àwọn mùsùlùmí àyè dára wa láàmú. ẹ̀wọ́ bá lọ bí ọlọ́run bó ṣe léṣù. bó ṣe léṣù. ẹlòmíì tó bá fẹ́ léṣù báyìí wàhálà ti bẹ̀rẹ̀. àmọ́ wá èṣù. èṣù tẹ́ o àbùkù kan sátani ó máa rí gbà ọlọ́mọ kúrú làákà ìwà. àmì o ọlọ́mọ agbọ́n. jésù ní padà kúrò lẹ́yìn mi sátánì nítorí a ti kọ̀wé rẹ wípé olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí ó máa forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kó máa sìn. ẹ dákun tí jésù bá jọlọ ọlọ́run wo ló tún wá put reference olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí ó máa forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kó máa sìn. na eléyìí èyí tá a fẹ́ ká ì máa dẹ́rù ba àwọn èèyàn torí pé àwọn chapter eight verse four to six okay. nehemiah chapter eight verse four to six ẹ wo bíbélì ni esra sì sí esra sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀ àga ìdúró sọ̀rọ̀ yẹn ni tí ó dàbí númbàrí tàwọn mùsùlùmí tààtí ẹ̀hẹ́ ọ̀bẹ́ẹ̀ni tí mo máa dúró sí torí pé ó sọ náà tí wọ́n ṣe nítorí èyí náà wọ́n wá ní lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ni màtẹ́tẹ́ a sì dúró lẹ́bàá ọ̀dọ̀ imam màtẹ́tẹ́ a sì dúró àti sẹ́mà àti anana àti urija àti ikia àti mesia bíbélì wa ní ọwọ́ ọ̀tún lọ́wọ́ ọ̀tún ẹ̀ bíbélì gan mọ̀ pé ọwọ́ ọ̀tún ni sáfù ti máa ń bẹ̀rẹ̀ gbogbo dáwọn ẹ̀dẹ̀ kírun láyé ọwọ́ ọ̀tún láti máa ń bẹ̀rẹ̀ bíbélì tí wọ́n mọ̀ sẹ́ẹ̀ pé ọwọ́ ọ̀tún ni sáfù ti máa ń bẹ̀rẹ̀ aláwọ̀ àgbà nínú bíbélì ìyẹn ló jọ mí lójú bẹ́ẹ̀ ni ìyẹn ló jọ nínú bíbélì la máa ti náà wọ́n wá ní àti ilé ọwọ́ òsì rẹ̀ nígbà tí tó bá rẹ̀ ti kún tán ọwọ́ òsì rẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ òtún làbàtì kọ́kọ́ mẹ́ẹ̀ tó bá kún tán lọ́wọ́ òtún àwọn apàdà sọwọ́ òsì bíbélì náà tó wá ní àti ilé ọwọ́ òsì rẹ̀ ní pédà sì dúró àti mísáẹ́lì <laughs> àti mákíà àti asumu mhm. àti asbadana àti sakaraya àti mesulamu wọ́n tó bẹ́ẹ̀ ọ̀tò sí ọwọ́ òsì ẹ̀ náà bẹ́ẹ̀ ọ̀tò sọ́tún báyìí ọ̀tò sọ́wọ́ òsì wọ́n ní Ezra sì sí ìwé náà ní ojú gbogbo ènìyàn àwọn bàbá wa máa ń mú ìwé kan tí wọ́n máa ń pè ní kútúbà. tọ́ba múdé àtàwọn àwọn àjọ àwọn àwọn àyọ nẹ̀dínà àmàlù ìnàlá àyà amúlòbìnrin adìlì wàlẹ̀sán wáyìtá dírìkùrùbé wàyánì hàní lìfàṣà ìwàlùmúnkà ìwàlùbágì yàyí ìdòkùn bìrì làálà kó ń tàdá kàrò náà tí wọ́n ọjọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni wọ́n máa ń kà fún wa pé báyìí lọ́wọ́ ẹ ṣe dáadáa o báyìí báyìí nígbàtí nígbàtí torí òun ga gbogbo ènìyàn lọ ẹ pé imam wájú lòun wà òun ló dẹ̀ máa ga gbogbo wọn lọ nígbà tó wá parí ẹ̀tàn wọn nígbà tí ó sì ṣí tó parí gbogbo ẹ̀tàn gbogbo wọn sì dìde dúró. wọn dìde ẹ tó bá ti tó bá ti ká tó bá ṣe ojúbà tán tí màá bá ṣe ojúbà tán. ẹ̀wọ̀n ni wá ìlà ogun ìlà òwà inú láìlà ìlà òwà àmàlẹ́rọ. so tọ́dí kọ́ ọmọ ti sọ̀rọ̀ gbogbo wọn dúdú dúró ẹ máa wo kẹ́lẹ́ bá a mọ̀ wípé ọlọ́run kì í ṣọba àbòsí. wọ́n ní ẹ̀ sì fi ìbùkún fún olúwa ọlọ́run tí ó tóbi wọ́n ní ẹ̀sà fi ìbùkún ọlọ́run ọgbọ́n náà ṣe ń fi ìbùkún fún ọlọ́run àti kàálànà èdè púpọ̀ Matthew chapter six verse nine nígbà jésù nǹkan ọmọ ṣe ń ṣàdúrà pé bàbá tí ń bẹ ní ọ̀run kí á bọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tiẹ̀ ká ṣe láyé bọ́ ti ṣe ní ọ̀run fún wa lójú ẹjọ́ lónìí dárí ẹ̀ṣẹ̀ wa bá ti dárí àwọn tó ṣẹ̀ wá má gbà lọ́wọ́ ibi dárí ẹ̀ṣẹ̀ wa jù wáyà ayé ń bọ̀ ń bẹ̀ o mo fẹ́ kẹ́kẹ́ sáré yanjú eléyìí ná bóyá ẹ̀dẹ̀rẹ̀ sáré wọ mm, ẹ parí eléyìí tán ẹ parí ẹ̀ kó má tutù mo fẹ́ kí bẹ̀ yẹn tutù. wọ́n ní ìgbà tó fi dárí ẹ̀ṣẹ̀ wa jù wáyà mo ní díẹ̀. ẹ má bàa sí ìdánwò gbà lọ́wọ́ bìlísì ẹ wá wo àdìbò ṣe ń yan Ọlọ́run torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé àmín ẹni pé àwa náà àwa mùsùlùmí tá a bá ka fáti àgẹrẹ mọgbọbi alẹ ìwà ọgọọlì pẹ̀lú bá ṣe ń fi Ọlọ́run bíbélì wa ní wọ́n sì dáhùn wípé àmín àmín. ìmáàmù ló kọ́kọ́ ṣe àmín àwọn náà ṣe àmín gẹ́gẹ́ bá wọn ṣe bẹ́ẹ̀ ni àwọn ṣe tí wọ́n ṣákóṣákó. now wọ́n ní pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè àwa ṣe Allahu Akbar nínú bíbélì. Ah, ah. à ń ṣe program kan ní. alábùlà kímù tó bá jẹ́ pé gbé ìwé ìdání mo ti máa ń gbọ́ tó máa ń sọ pé máa wà wà báyìí ẹnu wọn dùn. irọ́ o kúlù ló wà o. ẹnu yín dùn. àní ìjọ tí à ń ṣe election ní Òṣogbo Ọ̀ṣun state capital wọ́n wá ní ọmọlẹ́yìn kìsìyàn yẹn wá ní à nígbà tí a kàdé pé wọ́n sì gbé ọwọ́ wọn sókè ó ní àá a máa ń ṣe léyìn mùsùlùmí ẹ má máa dára yín láàmú <laughs> ọwọ́ mi lókè yáyá hallelujah rẹpẹtẹ jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ẹ̀já máa bá sí yẹn lọ wọ́n sì tẹ orí wọn bá. ẹni sùúrù ẹni sùúrù wọ́n tẹ orí wọn bá wọ́n ṣe bẹ́ẹ̀. Eh, eh, eh, bóyá bọ́ ṣe ṣe ọ ó dàbí bọ́ ṣe ṣe nìyẹn àwọn wa ń demonstrate fún wọn pé bọ́ ṣe ṣe nìyẹn wọ́n rùkù sẹ́ẹ̀ pé apadà ayàtà kàlẹ́ ẹ̀sìn ọlọ́run yá yọ ẹlẹ́dínà àmọ́ ní òrùkárù ẹ rùkù sí ọlọ́run báyìí wọn wá ní wọ́n sì tẹ̀wọ́ ní àwa náà máa ń ṣe orí mi máa o orí wọ́n wá parí ẹ̀ pé wọ́n sì sin olúwa ọlọ́run wọn ní ìdojúbò lẹ̀ wọ́n wá sùjúdù wọ́n wá fi kọ́ wọ́n wọ́n fi parí ẹ̀ wọ́n. allah akbar ọ̀ya ẹ̀ tún wọ́n rí bí ìbéèrè àbá wọ́n kírun lélé ìwọ ilé kò sábòsí mẹ́ ilé òrùjú rárá ah, ah. torí pé kí ni o ìjọsìn ni ká fi orí wa yẹn kẹ ẹ̀wọ̀n tí èṣù sọ fún Jésù pé olúwa ọlọ́run rẹ kí ìwọ fi ó máa forí balẹ̀ fún. ó ní kó tó àtikọ̀wé rẹ̀ pé ìtàkì rìndì àti sọ ó ti wà programme ọ̀tún. bẹ́ẹ̀ ni pé ọlọ́run ní ká máa ṣe òun nìkan ṣoṣo ní ká máa jọ́sìn fún kan ní ẹ ní Exodus chapter twenty verse five bíbélì ní ìwọ kò gbúdọ̀ ya erékèrè fúnra rẹ ní ti ń bẹ lórí ilẹ̀ àti ti ń bẹ nínú omi nítorí pé olúwa ọlọ́run rẹ owú ni léèní wá wá ya ère jésù sínú ṣọ́ọ̀ṣì wọ́n wá gbé èrè ṣọ́ọ̀ṣì àyèrè jésù sínú ṣọ́ọ̀ṣì àwọn sẹ̀lẹ̀ wọ́n wá gbé kàlẹ́ndà jésù sínú ṣọ́ọ̀ṣì wọ́n máa kọrin pé ẹ wo jésù lórí ìpẹpẹ. ẹ wo jésù lórí ìpẹpẹ. ẹ wo jésù lórí ìpẹpẹ. ẹ wo jésù lórí ìpẹpẹ. ó ń gbọ́ àdúrà rí ó ń gbọ́ àdúrà ó fún wa lóúnjẹ jẹ ó fún wa lóúnjẹ ogun ọ̀run o ah, ogun ọ̀run o ẹ sọ kalẹ̀ wa. gbogbo ọ̀rọ̀ ìbọn ń bẹ. àti ìbọn bẹ ogun ogun àrùn. àti máa lọ máa gbó ogun àwọn ọmọ ojúlé àti ìbọn bẹ. kátó wá sọ pé ogun ọ̀run wá sọ̀kalẹ̀. kò sẹ́ni tí ó ààyè ní ojú ẹgbàá mi ààyè bíbélì ní ìdábẹ́lẹ̀ lọ́rùn a mẹlẹka wa fò lọ ah, kí ló ń ṣẹlẹ̀ mí tí o fẹ́ lọ ọbẹ̀ lónìí. wàhálà wàhálà ibi tẹ ẹran kóòtù jáde yẹ eh, eh, eh. mo ti máa ń gbọ́dọ̀ máa ń fọ ṣùgbọ́n ẹ bá mi mú bẹ̀ jáde lọ́wọ́ wa. mi ò fẹ́ mú jáde lálẹ́ àwọn ọlọ́pọ̀ nínú ìlera ah, ìjà bẹ́ẹ̀ lọ aláwọ̀ mẹlẹka wa dúró àwọn awòrán wa kí ló ṣẹlẹ̀ mí kí ló fẹ́ ṣẹlẹ̀ mí náà àwọn olóníwèrè jù àwọn ọmọ wa kà tó parí. náà wọ́n sin Ọlọ́run gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run wọ́n sin Ọlọ́run wọn pẹ̀lú dídojúbolẹ̀ chief sunday adéyẹmọ ìgbòho ẹbí ọmọlẹ́yìn kristi àtàwọn christian tó kù ẹbí ọmọlẹ́yìn kristi léèrè pé bóun ni jésù ṣe kọ́ wọn bí wọ́n yàtọ̀ sí èyí tá a mú wálẹ̀ kan pé ẹ máa gbàdúrà báyìí ẹ béèrè lọ́wọ́ ẹni christian pé ẹ béèrè ẹni pastor ẹ béèrè lọ́wọ́ ẹni deacon àwọn deaconess pé bóun ni ìlànà wo ni jésù fi sílẹ̀ láti máa wo láti máa fi worship. ẹ má bínú stars wa mo gbọ́ lẹ́nu ìkànnú àwọn ah, eh, àfáà kan wọ́n pé ń gbà tó lọ bí paul gan-an pé ọ̀pẹ Pọ́ọ̀lù gbogbo tó ń kọ́ wa tó ń kọ́ wa tó ń kọ́ wa báyìí máa máa dáwó tá a máa ṣe gbogbo kìíní báwo ni ìlànà ìjọsìn ó nínú Old Testament ni ìlànà ìjọsìn wa ṣé bẹ̀rẹ̀ kàjáde fún ẹ. ẹ èyí tí Pọ́ọ̀lù sọ ó ti túra ẹ lẹ̀ torí Pọ́ọ̀lù ló da Christ à ń bọ̀ ńbẹ̀ nínú àwọn series of lectures wa ẹ tá a máa pè ní St Paul the greatest antichrist à ń gbé jáde dáadáa ìyẹn ni gbogbo ọmọlẹ́yìn Kristi ó fi rí nǹkan tó da Christianity mm, mm. ó ti túra ẹ̀ yọ ah, Paul sọ̀rọ̀ kan in the book of First Corinthians chapter thirteen verse nine. Ó ní àwa mọ̀ ní apá kan mi ìfẹ́ sọ sókè ni o. Ẹ sọ sókè ẹ sọ sí òkè àbá. Mi ìfẹ́ láwùrẹ̀ mi. Ẹ láwùrẹ̀. Ẹ kí láwùrẹ̀. Ẹ láwùrẹ̀. Ẹ sọ. Ẹ láwùrẹ̀. Ẹ bẹ́ẹ̀ fún gbogbo dára gbogbo. Torí pé Paul òun ló ń sọ ó sọ ń bẹ ó ti kọ́kọ́ bọ́ra ẹ̀ kọ́kọ́ tó ọjọ́ ìdí àìkíyàmọ̀ báwọn èèyàn bá bẹ́ẹ̀ hold Paul to ransom yóò sọ fún pé mo ti ṣàlàyé fún yín mi kọ́bùn mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ kò gbúdọ̀ sí ẹni issue Jésù bí e, Paul ní àwa mọ̀ ní apá kan àwa ti mọ̀ lẹ̀ ẹ o àwa sì ń sọ àkọsílẹ̀ ní apá kan ṣùgbọ́n nígbà tí èyí tó pé bá dé èyí tí ò pé yóò dópin èwo ni tó pé èwo ni tí ó pé Kurani ló wá dáhùn yẹn in Quran chapter five verse three ọlọ́run aliyahoma atimantu lakum dinakum wa atimantu aleikum ni'imati wa rọ̀bìtù lakum olèsè làmàdín ọlọ́run aliyahom lónìí atimantu lakum dinakum ọlọ́run mo perfect ẹ̀ sí fún yín ah eléyìí ti perfect wa atimantu aleikum ni'imati ọlọ́run ni mo wá parí ìdẹ̀ra mi lé lórí wa rọ̀bìtù lakum islam dina ọlọ́run ni mo wá yọ́nú sí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn islam ẹ̀sìn perfect Paul ń sọ yẹn. Òun ni ah. ẹ rí pé Ọlọ́run tún wá sọ Ọlọ́run tún wá dá wàhálà rẹ̀ sí wọn lára. Oh, oh. Kí ni wàhálà yẹn? In Quran chapter five verse fourteen Ọlọ́run àwọn tí wọ́n ń pera wọn ní Christians. Hmm, àwọn tó pera wọn ní Christians. Ọlọ́run dá wọn lóhùn bẹ́ẹ̀ Ọlọ́run ní àbáwọn dá májẹ̀mú méjì. Méjì. Kí ni májẹ̀mú méjì náà? Ismail àti Ishaq. Okay àwọn lọmọ májẹ̀mú méjèèjì àwọn lọmọ hmm, hmm. ìlérí torí pé áńgẹ́lì ló sọ pé wọ́n lóyún wọ́n sì bí Ismail. Bẹ́ẹ̀ni kò sí christian tí ó dá òtẹ̀ pé kì í ṣe angel ló mú ìró Ismail wá kò dẹ̀ sí christian tí ó dá pé angel ló mú ìró Ishaq wá májèlé méjèèjì nìyẹn bíbélì wa ọlọ́run á ní nínú pé gba apá kan wọn wá gba apá kejì gbọ́ ọlọ́run á sọ nínú kuran pé fún ìdí èyí àwa dá ọ̀tá sí wọn láàrin wọn wá ní bára wọn ṣe ti dìjọ́ gbẹ̀dà. Allahu Akbar. ìdí nìyẹn lẹ́ẹ̀ fi ní rísẹ̀lẹ̀ kó wọnú kérúbù ní kérúbù òfin ní wọnú rìdíìmù ní rìdíìmù òfin ní wọnú tífàlàì tífàlàì kò ní wọnú sí etí bẹ́ẹ̀ ni upon the holy spirit here and there wọn ní ní central church wọn sì ní ní kérúbù. ìkókó tó máa ń yèmí náà lẹ́nu ẹ̀ tó pé tàbá rí lẹ́yìn á sọ pé òun ní holy spirit tòun á ní òun ní holy spirit eléyìí tẹ́ bá kò gbogbo wọn náà holy spirit mo wá wò pé wáyé tẹ́ holy spirit yìí wá ń kọ́ ẹ ní náà kò ṣiṣẹ́ papọ̀ ni. Ah, torí pé holy spirit ẹ̀yọ̀kan náà wà o tó bá yẹ holy spirit ẹ̀yọ̀kan ló wà tòótọ́ holy spirit tó ń kọ́ tó ń kọ́ kérúbù kó máa wọ bàtà ṣóun náà kọ́ ló ń kọ́ sẹ̀lẹ̀ kó ló ń bàtà ni tó bá yẹ holy spirit ni tó kọ́. pẹ̀lú pé the same garment ni wọ́n jọ ń wọ̀ ìbẹ̀lẹ̀ holy spirit kọ́ ló ní káwọn kan lo yarí òun ló ní káwọn kan máa lo yarí kó ṣe holy spirit ni evil spirit ni ọlọ́foríjì evil spirit ni ọlọ́pàá máa ṣàìforíjì wà. ẹlẹ́fẹ́ bèrè question kan. bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kan ẹni láti ṣàtà torí tọ́lọ́wọ́n ba ẹ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àdúrà tí Jésù ṣe mo dẹ̀ nílì láti mọ̀ torí pé jésù sọ pé ó ní ká máa tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́pẹ́ ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jù wá wáì tó jẹ́ pé ẹni sùúrù ẹni sùúrù méjìlá ọ̀rọ̀ tí fẹ́ bèrè lọ́wọ́ yín yẹn pín sí o ó wà ń bẹ̀ pé jésù ní ká tọrọ àforíjì pé ìwọ ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jù wá jésù ò sọ pé ká gbà wọn ní olúwa tó lùgbàlà ẹ̀ṣẹ̀ wa ti parí wáì tó kò kọ́kọ́ yé mi náà kò kọ́kọ́ yé mi wáì tí jésù ní ká máa wá àforíjì àwọn ni wọ́n ń pe jésù ní nǹkan tí ò pera ẹ̀ ní john chapter eight verse thirty one jésù ní tẹ́ ẹ bá tẹ̀lé àwọn ọ̀rọ̀ mi lẹ tó di ọmọlẹ́yìn mi tòótọ́ now ẹ wá bí wọ́n léèrè wípé ibo ni jésù ti sọ pé ẹ gbà mí gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà èmi èmi òun lèmi ń bèèrè ọ̀tẹ̀ nígbà tó wà ń bẹ́ẹ̀ fún mi mọ́ bíbélì. now in matthew nineteen sixteen. okay. and in luke eighteen eighteen and in the book of luke chapter ten verse twenty-five. okay. ẹnìkan wá bá jésù honourably ó ní olùkọ́ni rere good master mhm. ohun rere kí ni èmi yóò ṣe tí èmi yóò fi ní ìyà ìnípẹ̀kun ṣàǹfẹ́ ni fẹ́ wà àlìjánà ni ó wá sọ pé ilẹ̀ jésù kí ni màá ṣe tí màá fi wà àlìjánà ìjọba ọ̀run jésù wá kọjú sí ọkùnrin yẹn pé èé ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere kò pé lọ́lọ́run o kò dẹ̀ pé lọ́mọ ọlọ́run. ó tú no no no ó disqualify ya rẹ̀ kó òun ẹni rere pé bí ó ṣe ní rere ah, ẹ mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ rẹ̀ rọ̀ tí yóò sọ ẹ̀ tí bá ní kí n ṣe tẹ̀ òsì rẹ̀ ó lágbára gan o kí ló pò mí lẹ́yìn rere fún ṣogbé àwọn oníyàwó fún mi sọ pé mi ò ní ba ní nǹkan pọ̀ ṣogbó olówó fún mi pé mi ò ní nà jẹ láíláí ẹ̀ má pò mí lẹ́yìn bí ó ṣèyàn rẹ o bí ó ṣèyàn rẹ o ah ní títẹ́ sùn máa sọ nìyẹn èyí ṣe tí ìwọ fi ń pè mí ẹni rere kí ló ń pè mí lẹ́ni rere fún èmi kò ṣe èèyàn ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni Ọlọ́run. Allahu Akbar. Jésù wá sọ fọkùnrin yẹn pé tí ìwọ bá fẹ́ wọ ibi yẹn náà pa òfin mọ́. Allahu Akbar. Àṣé òfin ti wà ńlẹ̀. Hmm. Òfin yẹn gan ni Matthew chapter five verse seventeen and eighteen. Jésù ní I have not come to destroy the law the prophet but to fulfil them. Ó ní ẹ má ṣe rò pé èmi wá láti wá pọ̀ òfin tàbí àwọn wòlíì irun bí kò ṣe láti mú wọn ṣe. Ìdí nìyẹn tí òfin jẹ́ pé kò sí nǹkan kan tó mú wa tó níwù. Hmm ju pé ó kàn wá correct àwọn yẹn pé nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe ni nǹkan tí ò yẹ kẹ́ ẹ ṣe ni mi ìwà mú ìmí nǹkan kan wá o bí kò ṣe pé òfin ọlọ́run yẹn ni mo fẹ́ kẹ́ ẹ mú ṣe ẹ wo bó ṣe sọ fọkùnrin yẹn ó ní tí ìwọ bá fẹ́ wọ ibi yẹn náà. kò fi ọlọ́run mọ́ ẹ wá wọlé tó máa ń fún mi. kò sí pé kú fẹsẹ̀ mi fẹsẹ̀ mi kò wá kú o. èyí tí mo máa ń láàkì jù mẹ́ o ni eléyìí tó wà ní Matthew Luke chapter ten verse twenty five yẹn lọ́ọ̀yà lẹ́nu yẹn ó wá bá Jésù ó wá ní olùkọ́ni mhm. ohun rere kí ni èmi yóò ṣe tí èmi yóò fi ní ìyà nípẹ̀kun jésù ni kí ni ó wà nínú ìwé òfin gẹ́gẹ́ bí ìwọ ti kà á ó mọ̀ pé lọ́ọ̀yà ni ó mọ̀ pé yẹn mọ̀ ni ó mọ̀ jésù wa bi léèrè pé kí ni ó wà nínú ìwé òfin gẹ́gẹ́ bí o ti kà á yẹn wá ń kà á ìwọ kò gbúdọ̀ ara rẹ sin olúwa ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ àti ṣe èyí ìwọ yóò sì dàsú pé téèyàn bá tẹ̀lé gbogbo bí jẹ́ sẹ́pẹ́ ọmọ ìjọba wà wọ́n ìjọba wà ẹ̀jẹ̀ wà jẹ́ gbàjẹ́ nígbà tó bá kú àtolùbàlà rẹ̀ pé ẹ wo nǹkan o Paul ló dọ́rọ̀ ẹ̀jẹ̀ lẹ̀ ṣe mọ̀ pé a ṣe ń bá a lọ lórí ọ̀rọ̀ crucifixion bẹ́ẹ̀ lórí màá ṣe parí ẹ̀ tó bá yá ẹ bá wo nǹkan o ní second Timothy ìwé Timothy ẹlẹ́ẹ̀kejì chapter two verse eight wọ́n ní rántí Jésù Kristi tó jíǹde kúrò nínú òkú láti inú irú ọmọ Dáfídì gẹ́gẹ́ bí ìhìnrere mi oh oh according to my gospel èmi ni mò ń píríṣì pé jésù jíǹde kúrò nínú òkú. kò ṣe jésù ló sọ pé kò ṣe jésù ló sọ timothy ò ń ṣèwé jésù matthew mark luke john lágbọ́pọ̀ ọ̀rọ̀ jésù wa. kí wàá ní ìtọ́jú jésù wáyé wá ṣe. In the book of Mark chapter 4, Luke chapter 4, verse 43, and Mark chapter 1, verse 38, Jesus said, I should not hesitate to preach the gospel to other cities also. Èmi kò lè ṣàì lọ wàásù lọ sí ìlú mìíràn pẹ̀lú nítorí ìdí èyí la ṣàṣe rán mi. Allahu akbar. Jásù pé wá sí ni o. Jésù kò máa ṣe kiri. Ẹ o bá a mọ̀ kẹ́lẹ́ bá a mọ̀ ní Matthew chapter four verse seventeen sixteen seventeen. Wọ́n ní láti ọjọ́ náà ni Jésù ti ń ṣe wàásù wípé ẹ ronú gbìwàdà ìjọba òrùn sílẹ̀. Wá sí jésù dẹ̀ nìyẹn tó tọ́ o kò sí pé ẹgbà mi ní olúwa tó ń bala ẹ wà lójọ́ náà. ìrònúpìwàdà ni ó bring about remission of sin. ní kí jésù tó dé ní matthew chapter three verse two wọ́n ní john the baptist ti máa ń ṣe wá àti pé ẹrònúpìwàdà hmm. ìjọba ọ̀run kù sílẹ̀ dẹ̀. àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà in mark chapter six verse twelve bíbélì ni wọ́n máa ń ṣe wá àti pé káwọn èèyàn ó lè ronúpìwàdà torí ìrònúpìwàdà òun lọ́lọ́run fi dájú ọlọ́run fi sọ pé dárí ẹ̀ṣẹ̀ wa bá a ti dáríjà àwọn tó ṣẹ̀ wá tàbí ìṣẹ́ta àbá ti dáríjà àwọn tó ṣẹ̀ wá bàbá wa ti ọlọ́run wa náà kò ní dáríjì wa mm, mm. ṣẹtìrì bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé tá a bá wò ó fínífíní a rí wípé àwọn ọmọlẹ́yìn kristi wọn understand bíbélì lọ́wọ́ ń ṣe gbé wa dìde lásìkò yìí náà pé ẹ máa ṣàlàyé fún wọn synchronizingly oh, oh. ẹ ṣàlàyé fún wọn tó wà ní bíbélì pé àníṣe wọn tẹ̀lé ah, so ah. bí yẹn ṣe jẹ́ nìyẹn lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ eh, Matthew chapter six verse nine. mo tiẹ̀ wà ní ibìkan nísàlẹ̀ kò ní ó dà pé ní ọ̀sẹ̀ tó kọjá yìí mo wá rí pásítọ̀ kan tó ń tó gbé máìkì sẹ́ni tó ń pariwo pé ẹ padà kó o ní bí ẹ̀ṣẹ̀ ẹ yí padà ẹ gbalúwa ní olúwa ẹ ṣe ó ṣe ń pariwo ẹ yí padà mo wá ní bàbá ẹ wá ẹ wá ẹ wá wá ẹ̀ tẹ́tí sọ pé kí n yí padà kó o ní bí ẹ̀ṣẹ̀ ṣèpẹ́ bá pẹ̀lú náà lẹ́nu píríṣì pé kí gba jésù ní olúwa tó lùgbàlà mi tó bá ti gba gbogbo ẹ̀ṣẹ̀ ló máa parẹ́ nì wá ìjà tó wá ní kí n yí padà kó bí ẹ̀ṣẹ̀ ṣé jésù ní pé ṣé ẹ̀yí padà ní máa gbà ní àbí gba jésù ní olúwa tó lùgbàlà ó ní méjì ní máa gbà mo ní no ẹ̀yin lẹ́sọ pé tó bá ti gba jésù ní olúwa àti olùgbà ẹ̀ṣẹ̀ ti tán bàbá yẹn wá ní òun ti gbà mú wá lókè ìlú òyìnbó ni máa ń gbé parking ticket mi torí pé ẹni ẹ̀ṣẹ̀ tí bá ti dá gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ti bá ti lè wò kí mo dá báyìí jésù ti gbé wọn ní bẹ́ẹ̀ ni ó dá yín lójú wọn ní bẹ́ẹ̀ ni ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tí bá dá pátápátá jésù gbé wọn ní bẹ́ẹ̀ ni mo ní níjọ́ ti bá pàṣẹ ẹgbẹ́ títì wọ́n bá fún mi ní parking ticket ṣé jésù gbé wọn ní kò ṣe yẹn mo ní ẹ̀mọ̀ pẹ́sẹ̀ ni mo dá ẹ̀mọ̀ pẹ́sẹ̀ ti bá lọ rẹ́ẹ̀pù white yẹ pé ìjọba British ìjọba UK wọ́n máa ń fi àwọn Christian tó jẹ́ tó jẹ́ tó jẹ́ raper white ń gbé wọn sẹ́wọ̀n torí pé tó bá ti gba Jésù ní olúwa tó olùgbàlà yẹ ẹ̀ṣẹ̀ ti pa ó yẹ kó fi wọ́n lẹ̀ ni pé yes ó ti gba Jésù ní olúwa tó olùgbàlà ẹ̀ṣẹ̀ ti parí kó máa lọ ṣe ti ẹ̀rọ ọ̀rọ̀ yẹn ná. bóyá kó máa foríjì wọn ni níro ni o. gba jésù gẹ́gẹ́ bí olú àtolùgbàlẹ̀ kò sínú tó wà ní bíbélì. kò sínú bíbélì. jésù ò fẹnu ara ẹ̀ sọ paul ló sọ bẹ́ẹ̀ pé tí ìwọ bá fi ẹnu ara rẹ jẹ́wọ́ jésù ni olúwa tó o sì gbà nínú ọkàn rẹ pé ó jíǹde kúrò ní òkú a ó gbà ọ́ là ṣùgbọ́n a lè gbọ́ lẹ́nu jésù mm-hmm. from the four canonical gospels matthew mark luke and john. now ọ̀rọ̀ méjì ni màá fi parí ọ̀rọ̀ àkọ́kọ́ àwa mùsùlùmí ẹ jẹ́ ká múra anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni máa ń taṣà bá abi kọ́ mi fa wà mí ẹni tó bá ti ń kọ̀ṣe àwọn kan òun náà ti dára wọn ah, ni. ọ̀rọ̀ ẹ má ti ẹ má ti parí o nípa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọdún tó kọjá yìí hmm. àwọn èèyàn máa tó pé ó dàbí mo ti pé táìmù ti ń lọ. ẹnu ibi ọ̀rọ̀ bí yẹn gan ni mo ni mo. ibẹ̀ lẹ́ lọ torí pé ara àwọn èèyàn jẹ́ pé nínú àwọn àfáà wa náà tá a rí tí wọ́n ń kéde pé ah, àwọn gbọ́dọ̀ ṣe ìparí ọdún bóyá bí on the twenty nine twenty eight twenty nine thirty on the first wọ́n ṣe tàbílùmọ́tún kí ló dé wáyé nípa àrànjúmọ́ ṣé ó wà permissible láti ranjú ká máa ranjú mọ́tò kí n tí ò sí nẹ́ẹ̀sì wa ah. padà pọ̀ mọ́. ọlọ́run ṣàánú àwọn mùsùlùmí àwọn bàbá wa tí wọ́n kọjá lọ wọn kì í ṣe olójú kòkòrò hmm. ọlọ́run sì kẹ́ wọn àsìkò tí wọ́n fi lò gbà wọ́n lò dáadáa e, e, e, iyì yẹn sì wà fún wọn nínú iyì yẹn náà la jókòó ti lè lò now àwọn christian gan kì í ṣe wọn ló ń ṣe christmas irú àwọn deeper life line camp náà wà wọ́n ní ọdún ẹbọ ní christmas àwọn gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọn kí wọn àwọn kódà pastor deeper life kú mú yìí ó sọ ní wf kú mú yìí pé ọdún ẹbọ ni Christmas ìgbà tí àwọn fúnra ara wọn gan tí ò balance láàrin wọn ìṣe táwa mùsùlùmí tá a fi wá ń sáré ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ṣó túmọ̀ sí pé gbogbo tí wọ́n bá ṣe náà láàmú bá wọn ṣe ni e, gbogbo ojúmọ́ ni tahajud wàhálà kan tiẹ̀ báwa mùsùlùmí lè tó wípé ó dìgbà tá a bá níṣòro ká tó mọ̀ náà ọlọ́run náà máa bẹ̀rẹ̀ sí fi wá ṣàwẹ́wà ojoojúmọ́ là ń ṣe ní tajud ojoojúmọ́ ayé ní tajud. ìgbà tó bá ti pa oṣù kan kìíní kan. àfáàkà kọrin kan ó ní kérésìmesì kò sẹ́rí fún ọdún àgbélẹ̀rọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ happy new year ọdún ẹ̀bọ ni kàmájì sọ́ọ̀bì kàmátọ̀sí ẹ̀ ní rárá kàmájì sọ́ọ̀bì kàmátọ̀sí yàrá mùsùlùmí káàkiyèsí ra wa kérésìmesì kò sẹ́rí fún ọdún àgbélẹ̀rọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ happy new year ọdún ẹ̀bọ ni ká má jí sọ́ọ̀fìn ká má tọ̀ sí à mùsùlùmí ra àní ó tiẹ̀ máa ń dùn mí ìgbà tí ó bá fọ́ọ̀lù sásìkò rọ̀mọ̀gán òun ló máa ń burú jù oh, oh. ẹ wà rí mùsùlùmí tó ń gbàwẹ̀ yóò wá tó lọ kí ẹni tó ń ṣe christmas ẹ dákun kílẹ̀ expect bàbá àfáàyàn náà tún wá dá ó fo yẹn dá wá ó padà tún fi dá wá oh, kà náà. tí ní ìyàkọ̀ ẹni tí new year tó wọn celebrate nǹkan àwọn akáwà aná anáyọ tajúrù mọ́jú ní yẹn mo ráwọn àfà àtàgbà àfà eh, níbẹ̀ tó yàn tajúrù. tàbá ti yan àwọn ọmọ wa náà lọ káàkiri ah, ah. àfà ni má bẹ̀ẹ́ sí jẹ́ nítorí rẹ̀ sí má bẹ̀ẹ́ sí jẹ́ nítorí rẹ̀ sí nítorí rẹ̀ sí pẹ̀lẹ́ ràn méjì má bẹ̀ẹ́ sí jẹ́ nítorí rẹ̀ sí má wọṣọ tuntun kì í ṣọdún rẹ̀ má bẹ̀ẹ́ sí sì jẹ́ nítorí ìrẹsì ẹ̀sìn ò papọ̀ má kí wọ́n kú ọdún má bẹ́ẹ̀ sì jẹ́ nítorí ìrẹsì bí wọ́n pè ẹ́ má bà wọ́n pàdìyẹ má bẹ́ẹ̀ sì jẹ́ nítorí ìrẹsì nítorí ìrẹsì pẹ̀lẹ́rọ̀ méjì má bẹ́ẹ̀ sì jẹ́ nítorí ìrẹsì. kò sí tó kàn wá àbáyé ó ti ẹ̀ sọ ní àwa mùsùlùmí ọdún mẹ́ta lọ́dún wa mm-hmm. iléyá àti túnú tẹ ọdún kékeré táwọn afá máa ń kà fún àwọn ìyá ọmọ ìjùmọ̀ à ọdún ni mẹ́ta yẹn ni tó bá ti yàtọ̀ sí yẹn kò sọ́dún kankan àwọn afá wọn àyà àdìwálé sífà aláàbídà aslu fi ha maniru illa lil nafs gbogbo ìdánpẹ̀ ní festivals and celebrations gbogbo ẹ̀ pàápàá dáadáa lẹ́nu aslu fi ha mẹ́nirù ìpínlẹ̀ gbogbo àwọn nǹkan wa àwọn nǹkan tá a kó ní ìlàlẹ̀ náà àfi tá bá rẹ́ẹ̀rì fún kasi arẹ́ẹ̀rì fún léyà arẹ́ẹ̀rì fún ìtúná àdẹ̀ rẹ́ẹ̀rì fún juma torí pé odidi ayé àrọ́ lọ́sọ̀ kalẹ̀ ọlọ́yà ayélujára àmàlù ìdánù díyà lè sọ láti ìmìyàn òmìnir juma fásà ó ìlà dìkìrì láàyè wàdà bẹ́ẹ̀. so ọlọ́run sọ fún wa pé ọjọ́ júmọ̀ yìí dandan ni fún wa ká lọ jọ́sìn fún ọlọ́run tá a bá ti gbọ́ pé òun ṣùgbọ́n ìwọ mùsùlùmí tó ń lọ ń ṣe tà tó wá yan ọjọ́ kan sọ́tọ̀ nínú three sixty five tó yẹ pé gbogbo ògbà yẹn náà ni tahajud anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹni tó bá dìde kótó tí ó bá ti tóru bá ti dá sí mẹ́ta ọlọ́run fúnra rẹ̀ ọlọ́run ó sọ̀kalẹ̀ mm, mm. kò wá ní dá sọ̀kalẹ̀ yóò wá sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn màláùl àlá àwọn màláìkà tí wọ́n kúnjú iṣẹ́ táwọn màláìka yẹn fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ máa jí kó wá pé ẹ dìde lágbájá tàmẹ̀dù ọlọ́run yín ní kẹ́ ẹ dìde orí rè àlàáfíà rè ìdùnnú rè ìgbéga rè ẹ máa tọrọ káwọn á máa ṣe àmì assignment wa nù. so it must be a constant action fún mùsùlùmí kò gbọdọ̀ wá jẹ́ pé ọjọ́ kan ni mùsùlùmí ò wá yà sílẹ̀ tó wàá sọ pé òun fẹ́ lọ́mọ fi kí hmm, ó gbọdọ̀ ṣe ó gbọdọ̀ jọ wọn ẹ máa wo àwọn mùsùlùmí for example àwọn Júù máa ń dárun múlẹ̀ àdẹ́bì ni ẹ̀yẹ tírìmù tí ẹ dùnú gbọ́lẹ̀ ẹ má jọra yín kàyísì so àwa mùsùlùmí a gbọ́dọ̀ máa lò gbèsè ayé wa gẹ́gẹ́ bí àdẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam kó ṣe gbélẹ̀ tá a bá ti gbélẹ̀ yóò rọrùn fún wa torí pé àwa mùsùlùmí àwa la àìfẹ́ sọnù ọmọlẹ́yìn kristi kò sí nǹkan tí ó nílá láti work up to you pé bàjẹ́ tó lẹ́bi olú àti olùgbà tíráàkì ṣùgbọ́n tí wọn mùsùlùmí tó bá rí irú nǹkan bẹ́ẹ̀ ò ní fẹ́ pírísẹ́ntì ẹ̀ àti àṣà àwọn arákòtò ní wọn kò ní fẹ́ <laughs> pírísẹ́ntì kò ní fẹ́ kò ní fẹ́ pé a máa wò pé à nǹkan òun ò fẹ́ kó sọ òun lẹ́nu ṣùgbọ́n òun lè gbà kí wọ́n sọ òun lẹ́nu ìwọ ló fẹ́ gbà kó sọ lẹ́nu eléyìí ò rí bẹ́ẹ̀ já túnra wa ṣe já dúró tọ́lọ́hún ọlọ́run tiẹ̀ sọ fún wa ní suratul Hud Quran chapter eleven verse one and ọlọ́run ní. ìnílàkún ọlọ́run alátàbùdú ilá ìyá ẹ má sin ọlọ́run kan àyàfẹ́ mi ìnílàkún mílíọ̀nù nàbírú ń wá bàṣírú òjíṣẹ́ kan bẹ láàrin yín tí mo gbé ìdè fún yín tó nàbírú máa fún yín nírò òdùnú wá bàṣírú kó dẹ̀ máa kìlọ̀ fún yín ọlọ́run wà ní rọ́bà kún tó mọ túbú ọba yín wà ní rọ́bà ẹ máa wá foríjì ọlọ́run fún mọ hmm. máa fi ládùúgbò ìlàjàlè mùsàmà títí dàsìkò tí mo fẹ́ kẹ́ lò wàyú tìkúnlẹ̀ bí fọdílé fọdílà o oníkálukú lọ́lọ́lá lọ́dọ̀ ọ̀nà gbogbo wa lọ́lá ṣùgbọ́n àwa la gbogbo wa ọlá yẹn àwa a recognize ara wa àti wa yẹpẹrẹ ara wa lọ́lọ́run ṣe gba ọlá yẹn náà lọ́wọ́ wa tàbí wa múra àmì ọmọ ṣàdá padà mú la wá wò pé bóyá tá a bá ṣàdúrà kò lè ní in fact it was quite embarrassing mm-hmm. odidi aláàjì he was found going to the church ń ah, ah. lọ sẹ̀lẹ̀ odidi alhaji kí ni wá káàkiri. owó àwọn tó máa jẹ náà ni. kí ló ń wá káàkiri á dẹ̀ máa wò pé báyà gbígbàdúrà náà wà lọ́dọ̀ àwọn yẹn eh. ẹ wo nǹkan ọlọ́mọ ṣì wá lọ́nà ọlọ́mọ ṣì wá lọ́nà ìta wí ẹ jẹ́ ká ronú sí i ẹ jẹ́ ká ronú sí i dáadáa ètò bá jẹ́ tiwa ẹ jẹ́ ká mú u dáadáa bọ́lọ́mọ bá àtàlẹ́bì rẹ̀ ṣe nìkan á rí i pé tá a bá tẹ̀ lọ́lọ́run ọlọ́run náà promise wa anábìwá muhammed sallallahu alayhi wa sallam anábìrin ta duty wa ni pé ká sin ọlọ́run tá a bá ti wá sin ọlọ́run díútì tọlọ́run náà ni pé kó ṣe nǹkan tá à fún wa tá a bá ti wọ́n ni trade by bàtà ni ṣe fún mi ṣe fún ọlọ́run ọlọ́run tó bá ti sìn àtúkò náà ò dá ọlọ́run lóhùn tó ọ ò sin ọlọ́run ìgbà tó wá níṣòro ìgbà tó ń níṣòro ló wá ẹ̀ṣẹ̀ ń sáré tọlọ́run lọ ṣe expect kó dáwọ́ náà lóhùn ìwọ náà tó bá jẹ́ wọn kọ́ èèyàn rajà èèyàn rajà lọ́wọ́ ẹ̀rí tó bá ti lọ́wọ́ ìta ló ti máa rajà ọwọ́ abẹ́ pé kò tà ń fún ṣé wọn náà máa tà ó ní kó jẹ́ máa tà mọ́ akọ́wọ́ fi pa náà ẹ wá fi ṣe ẹwé yẹyẹ so àwọn mùsùlùmí ẹja dúró lórí tọ́lọ̀ àtàrẹ́bì sọ tá a bá ti sọ bẹ́ẹ̀ wà láìlẹ̀ àti iwájú là á mọ̀ wà ọlọ́kọ́ mọ́ ṣàìṣàánú wa. alhamdulilayi inú mi dùn púpọ̀ fún gbogbo bẹ́ẹ̀ ṣe yànnà náà kan tí àwọn ìtorí pé bẹ́ẹ̀ ṣe wá sẹ́kò láti wá bá wa yanjú kínní pẹ̀lú program tẹ̀tẹ̀ tẹ̀yìn náà ní tẹ̀tẹ̀lẹ̀ inú wa rí lè dùn púpọ̀ torí pé gbogbo àwọn ọmọ àwọn èèyàn káàkiri ní àti Amẹ́ríkà láti London láti UK ìlú káàkiri náà ti ń pè mí pa fásáyídì báwa pàfà bùlákìmù kọ́ bá wa ṣe prógrámù yìí àwọn èèyàn dẹ̀ ń pè nípa àwọn ọ̀rẹ́ láti máa sponsor prógrámù yìí ká máa ṣe lọ ká máa pè àfà bùlákìmù nìkan ká máa pa àwọn àfà lóríṣiríṣi kọ́ máa bá wa sọ̀rọ̀ lórí prógrámù yìí alhamdulilayi àfà bùlákìmù náà wà ní àwọn àfà wa o gbogbo èèyàn ẹ bá wa dúpẹ́ fáfà wa àfà bùlákìmù kẹ bá wa ṣàdúrà fún wọn o torí pé kéèyàn fi titi ẹlẹ fún wa láti lè ní táìmù fún wa báyìí gbogbo èèyàn àfà àwọn olè dúpẹ́ fún yín ọlọ́run bàbá wa dúpẹ́ fún yín o àdẹ̀ nídàlọ́ fún yín ju pé kọ́lọ́ bàbá wa bùkún yín torí pé àlágbára kankan tá a lè fún yín ju kàbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́ bàbá wa ṣàánú yín kẹ́hìn náà dẹ̀ bá wa ṣàdúrà fáwọn jọ̀mọ́ tó ń wò yín káàkiri gbogbo àgbáńlá ayé torí pé kò ń ṣe nàìjíríà nìkan ti wò yín gbogbo everywhere ní owó náà ti wò yín o ẹ bá wa kí gbogbo àwọn ará ilé náà kọ́ bá wa ẹ bá wa ṣàdúrà fáwọn ará ilé. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú yóò ní fọ́ o àdẹ̀bí ọlọ́run bọ́ba lékè èyí tí à ń sọ ìta fi ń dára wa lẹ́kọ̀ọ́ ọlọ́run kó ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún wa nílé ayé bí àti lọ́jọ́ ògbèdè àlùkíá mọ́jà kábàámọ̀ pẹ̀lú gbogbo nǹkan tá à ń gbọ́ torí pé báwọn ọjọ́ ògbèdè àlùkíá mọ́ ọlọ́run bí wá lè pe alámíà tí kò nà lè kọ́lù bàlá kọ́díjà ànánà bí irun fàkàdábìnà mọ́jà yìí ó jẹ́ dáhùn tiwa sẹ̀mínà ni kò jẹ́ kó jẹ́ tiwa o mọ́jà sẹ̀mínà wà àsọ iná àwàlá àtọ́ náà mo gbọ́ lóòótọ́ àmọ́ ìní gbà wọ́n ṣe tiwa gbà á lérò láti máa sponsor ètò pẹ̀lú ògùn ọlọ́run ibi tẹ́ ti máa mọ owó náà ọlọ́run jò di láéláé gbogbo ọ̀nà tẹ́ fi máa sponsor àwọn tó máa ṣètò náà ọlọ́run bá àlekè ọlá kó bọ́ pèsè fún yín ọlọ́run kó ṣe dáadáa fún yín ọlọ́run kó dúró tì wá ọlọ́run kò ṣe dáadáa fún wa ọlọ́run la tadá lana dhanban illa ghafarta wala hamma illa farajta wala dayna illa qadayta wala hajjata min hawaji dunya wal akhirah illa qadaytaha ya